الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو قف الله وضع تريك الصلاة على النبي ومحمد صلى الله عليه وآله وسلم إليني الدين يسرا èyí ó ń wáyé níléeṣẹ́ rédíò royal fm ninety five dot one ní gbogbo aago mẹ́rin àbọ̀ sí aago márùn-ún ní ọ̀sán ramadan ní ramadan twenty twenty twenty six yìí tó ṣe fourteen forty seven tó abẹ́lọ́run fún ẹni tí ó jẹ́ onígbọ̀wọ́ ètò àdéhùn yóò sọ̀rọ̀ yìí tó ṣe pé láti ìbẹ̀rẹ̀ dé ìparí àwọn onímọ̀ ni wọ́n san owó rẹ̀ abẹ́lọ́run kọ́lọ́mọ ṣàbáwá dúpẹ́ fún wọn o kó bá ṣe dáadáa fún wọn o dúkìá wọn mọ̀lẹ́bí wọn kọ́lọ́run kọ́mọ̀ jẹ́ kí aburú ṣe ọ̀kọ̀ọ̀kan bẹ̀ kọ́ láì jọ kan oṣù rẹ̀. naam àwọn àti àwọn gbọ́ ètò yìí asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu ẹ̀rí ọ̀rọ̀ tí à ń bábọ̀ wá òun náà ni àwọn ìwà burúkú tí Islam tí ó fẹ́ ká jìnà sí tí ẹ̀ gbọ́dọ̀ máa bá ní ọwọ́ ẹni tó bá ń jẹ́ mùsùlùmí. gẹ́gẹ́ sì máa ń ṣàlàyé wípé àbí Islam ṣe fẹ́ ká mójútó ìgbàgbọ́ wa ká mójútó ìgbàgbọ́ ká má jẹ́ ẹlẹ́bọ rárá ká jìnà sí gbogbo tó bá ti ń jẹ́ ẹbọ. bẹ́ẹ̀ náà ni ká tún mójútó ìbádà wa àwọn ìjọsìn tá a bá ká máa tọ ìlànà àwọn oníbídíà láti máa ṣe ìbádà wa ká tọ ìlànà tí Ànábì sallallahu alaihi wasallam tó là kalẹ̀ ẹ̀rí tíyàn bá ti ń tọ ìlànà méjèèjì yìí tíyàn ní ìgbàgbọ́ tíyàn sì ń ṣe ìbádà bó ṣe jẹ́ pé Ànábì ṣe mú wa kí nìyẹn ní sẹ̀sìn tó wá wá kó abala ẹ̀kẹta náà ní abala ìwà tíyàn bá ní ìwà burúkú lọ́wọ́ tíyàn ní ìwà burúkú lọ́wọ́ a máa kó bá ìbádà a máa kó bá ìgbàgbọ́ yàn náà la fi ń pera wa pé àwọn wà tí ò da tí islam ọ̀fẹ́ dákun ẹ̀jẹ̀ ká jìnnà sí i títí àwọn ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí rẹ̀ òun náà ni abúlùmù àbòsí àbòsí bí táwa dé àti sọ àwọn aburú àwọn nǹkan tí ń bẹ níbi àbòsí tí kò dáa bábòsí ṣe burú tó ipò tí islam tó àbòsí sí so bí àbòsí máa ń kó bá èèyàn láyé àti ní ọjọ́ ń gbé nàìjíríà bí àbòsí ṣe ń kó bá àwùjọ so àwọn wo pé àwọn oríṣiríṣi àbòsí wo ni ń bẹ àbòsí tí àwọn mẹ́nu kàn lọ́wọ́ òun náà ni zulmul insan li rabbihi kí ọmọ ènìyàn kó mọ̀ ṣàbòsí fún ọba àṣẹ̀dá rẹ̀ kó mọ̀ ṣàbòsí fọ́lọ́run ọba bó lè ṣe ń ṣàbòsí fọ́lọ́run òun náà ni kí ọmọ mú orogún pẹ̀lú ọlọ́run ọba eléyìí jẹ́ nǹkan tí ọlọ́run ọba azza wa tí kò ní gbà rárá òun náà ni kí ọmọ ṣẹbọ pẹ̀lú rẹ̀ kí o gbé ẹ̀tọ́ rẹ̀ ẹ̀tọ́ ọlọ́run tí ń jẹ́ ìjọsìn kí o mọ gbé fún ẹlòmíì á ìyẹn ṣàbòsí fọlọ́run ọba ẹ̀rí kí ni àwọn ẹ̀tọ́ ọlọ́run ọba èyí tó ga jù nínú ẹ̀tọ́ ọlọ́run nínú píkà sìn ẹ̀hún náà ni ká ṣe àdúrà ká pè é ká pè ọlọ́run ọba hmm, ọlọ́run ọba ní odò ọlọ́run ọba ní ọdún ìlànà ṣẹlẹ̀ ọdún ọlọ́run ọdún ọlọ́run ọdún ìrọ̀hánà أيام تدعيه فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا لأن يقيمي من الله من الرحمن هنا أما يجيب المرتر إذا دعاه ربنا لو باتشكي ما ندعي وبان بكاتا سي nígbà tó bá pè وقال ربكم ادعوني أستجب لكم lúwa ní ẹ máa pè mí ẹ máa pè mí màá dá yín lóhùn so bí wọ́n ní nàlẹ́rí iná ẹ̀sẹ̀ kàfẹ́rú náà alẹ́ ìbàdàn tí àwọn tí wọ́n ṣègbéraga tán láwọn ò ní bẹ ọlọ́run àwọn onítọ̀rọ̀ nǹkan lọ́wọ́ rẹ̀ mọ́ lúwa ní sẹ́rí kò lónà jẹ́ ànàmọ́ dákìrín lúwa ní wọ́n padà wọ náà ni iná jẹ́ ànàmọ́ lẹ́ni yẹpẹrẹ òun náà ni pé àwọn mùsùlùmí nínú tá a gbọdọ̀ mọ̀ tó jẹ́ àkọ́kọ́ nínú àwọn ẹ̀tọ́ ọlọ́run ọba tí ń jẹ́ pé à ń sin ọlọ́run òun náà ká máa tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ká máa bíire gbogbo tó bá ń jẹ́ bùkátà wa lọ́dọ̀ ọlọ́run ọba náà sílẹ̀ yìí náà ni àṣẹ tí ọlọ́run bá pa wá bí ká máa pe òun nìkan ṣoṣo ẹ̀ fa'budu Allah mukhlisina lahu ddin ẹ pe ọlọ́run ẹ̀sìn òun nìkan ṣoṣo òun ló ní ìjọsìn téèyàn bẹ́ẹ̀ lè mú ìjọsìn rẹ̀ pẹ̀lú míì téèyàn wá lọ lè ń pe ẹlòmíì gbogbo ẹni tó lè wù kó jẹ́ gbogbo ẹni tó sì lè jẹ́ kódà kó jẹ́ mọ̀láìkà lèèyàn ń pè olúwa ní ẹ pè wọ́n ẹ pè wọ́n ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا من دون الله يأمركم بالكفر بعد إذا أنتم مؤمنون قل وني أحيين سوكك أو ملائكة أو النبي أو ميولون إني كما قوان كما فيوان ṣe igbákejì ọlọ́run kẹ́ mọ́ كما nǹkan lọ́wọ́ wọn kẹ́ mọ́ lọ́lẹ̀ kí bá wọn kí ṣòro bá yín ọlọ́run nìkan oṣù èmi nìkan oṣù mo níkẹ́ pè fọ́dẹ̀ ọlọ́run àmúkùlẹ̀sẹ̀ ẹ̀pẹ́ ọlọ́run nìkan ṣoṣù ẹ̀rọ pẹ̀lú mi kún ọlọ́run ọba nítorí wá dé ń pe ẹlòmíì kún ọlọ́run ẹnìyẹn ti ń ṣe àbòsí fọ́lọ́run ọba torí ẹ̀tọ́ ọlọ́run ọba yẹn náà ló fún yẹn ẹ̀bọ níjẹ́ báwọn bẹ́ẹ̀ náà ni kéèyàn ó nígbà tó pé nǹkan mi lè ṣọ́run tó yàtọ̀ sí ọba dẹ́dà ọlọ́run ọba ni wọ́n ń ṣọ́ ẹ̀rí gbogbo àwọn nǹkan tẹ́rù pé ó ṣọ yín yẹn gẹ́rẹ́ ni ọṣẹ dúdú kan ni ẹ̀yìn kìíní kan lúbúlúkú dúdú kan ni kìíní kan lẹ́yìn fi ń fọ́ sínú ẹ̀kọ́ ni lẹ́yìn fọ́ sínú epo ni òkà kan ni ìgbàdí kan ni ìṣokọ́rùn kan ni gbogbo ẹ̀ pátápátá tí èèyàn bí lè ń so tí ń lò ó èèyàn ṣàbòsí fọ́lọ́wọ́n bá ní. torí àwọn nǹkan yìí wọn ò lè ṣe nǹkan yẹn àwọn nǹkan tó lọ́wọ́ máa ń ṣe ni wọ́n ò lè sọ̀rọ̀ níbi aburú ọlọ́wọ́ bá lọ́wọ́ ń sọ̀yàn kó láà sánmọ́ àti ilẹ̀ bó ṣe tó àjọ bó ṣe tóbi jọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ kò sẹ́ni tí ó máa bá wa jiyàn ike sánmọ́ ṣe tóbi jù wá lọ àbí kò tóbi jù wá lọ torí olúwa mi làkọ́ lọ olúwa ní làkọ́ kò samawati wal ti bẹ́ẹ̀ ni bí sánmọ́ àti ilẹ̀ wa huwa al-aliyyul azim olúwa ní kódà kò ní mi la láti ṣọ́ sánmà kò ká mi lágara láti mójútó sánmà àti lẹ́lẹ̀ kí aburú má ṣe kátó wá ní wọmọ èdè ènìyàn jámbélé yìí ọlọ́run wá nílé sínú nílé mójútó ọ ní onílé iṣọ níwàá jẹ́ pé gbẹ́rẹ́ ní ọ̀sọ̀ tó ń ẹ̀rí àwọn sàlàyé pé èèyàn gbọ́dọ̀ pé nǹkan bí ti yàtọ̀ sọ́lọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń pe àwọn ànábì ọlọ́run àwọn ìlú ní òtẹ̀ tó pa ànábì àwọn wòlíì ọlọ́run ni wọ́n mọ̀ pé bí kan ṣe nǹkan fáwọn kan dó tí àwọn kan sànú àwọn láwọn nǹkan jẹ́ wòlíì ọlọ́run àbáwọn àáfàá eléyìí ìgbé ẹ̀tọ́ ọlọ́run fún nǹkan míì ní àbòsílá ńlá náà lè léyìn jẹ́ inna ṣìríkà la zulmun azim ṣùgbọ́n ti jẹ́ nìyẹn ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba nìyẹn àwọn ẹlòmíì wọ́n ní àwọn ṣéwù tí wọ́n ń pè wọ́n ní àwọn tó ń jẹ́ àwọn ọ̀gá wọn tuntun tí ṣòro bá ti bá wọn báyìí àwọn ni wọ́n pè jẹ́ nípa ń pè ọlọ́wọ́n ọba tó dá wọn tó ṣẹ̀dá wọn. sọlá yìí dájú ṣáká ẹ̀bọ pọ́nbélé náà ní í jẹ́ ẹni tó bá kú sí irú ẹ̀bọ yìí ọlọ́run ò ní yọ̀ǹda ẹni yẹn torí o ṣàbòsí fọlọ́run ọlọ́run ò sì ní gbà kí yẹn òsì rúwàbò sí yẹn fún kọlọ́run yọ̀ǹda rẹ̀ torí náà kì í ṣàbòsí fún ẹrú ọlọ́run ní wàmọ̀ yóò ṣe faqad harama Allahu alayhi al-janna wọ́n tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run tó wá kú gbàgbé pó wà al-janna ẹni tó ń pe nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́run tẹ́nìyẹn wá kú ẹni tó gbára lé nǹkan mi tó fọkàn tẹ nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́run ẹni tó ń wá nǹkan mi lé ní ṣọ́ tó yàtọ̀ sọ́lọ́run tíyàn bẹ́ẹ̀ lè kú sórí rẹ̀ bẹ́ẹ̀ faqad harama Allahu alayhi al ti al ti dèwọ̀ fẹ́ nìyẹn ọlọ́wọ́ oluwa ni ní ẹni yẹn nínú náà ní ògbére sí òmọ́lẹ̀ vọ́ọ̀lì mìíràn mìíràn àwọn sọ́ọ̀rọ̀ rí báwọn olúwa ní kò sí nǹkan kan fún àwọn alábòsí yẹn ni pé fún ẹlẹ́bọ̀ ọ̀vọ́ọ̀lì míì min ansor kò sẹ́ni kan tí ó lè ràn wọ́n lọ́wọ́ ẹni tó fi lè kú sí rí ẹbọ kò sẹ́ni tí ó ràn lọ́wọ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyí yìí la gbọ́dọ̀ mọ̀ yí pé ẹ̀tọ́ ọlọ́run ọba ní àgbọ̀dọ̀ fún ẹlòmíì ẹni tó fi lè fún nǹkan lẹ́tọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni à ń forí balẹ̀ à ń fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run táwa ń fi ń pọ́n nǹkan yẹn lé àfi tá ń bàbàrà rẹ̀ bí ọlọ́run ọba so ìdálọ́jẹ́ èèyàn ló jẹ́ ni là ń tẹ́ kọ̀kọ̀rọ̀ fún ni là ń foríbalẹ̀ fún ni là ń yíká fún ni tí ẹni yẹn wá pàtàkì lọ́dọ̀ wa bí ọlọ́run ọba ẹ̀bọ́ láńlá ni àmọ́ tẹ́ni yẹn tó wá sí pé àkànwó pé àbí àfi ń palẹ́ rẹ̀ ni ẹ̀bọ kékeré nìyẹn ẹ̀bọ kékeré ni gbogbo ẹ̀ náà kò sí ètò dáńbẹ́ mùsùlùmí máa ń jìnnà sí ààbò sílẹ̀ yẹn ń ṣe fọ́lọ́run ọba ẹni tí bá ń ṣerú eléyìí so léyìí òun ni àkọ́kọ́ nínú àwọn àbòsí tí à ń ṣàlàyé pé mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí volmu ẹni al-insan li rabbihi kọ́mi ènìyàn máa ṣe àbòsí fún ọba tó dáa so bákan náà lára abẹ́bílá kí èèyàn ṣàbòsí fún ọba tó dáyàn òun náà ni à ń ṣe lálàyé pé òun náà ni ká ṣẹbọ pẹ̀lú rẹ̀ ká ṣẹbọ àbí ká máa wá ká fẹ́ dùn nǹkan ẹ̀rí ọlọ́run ọba òun náà ni ó ní nǹkan tá a máa ń dú gbogbo ẹni tó bá fẹ́ dú nǹkan dú nǹkan fún ọlọ́run ọba rẹ ẹ má pa ẹran torí pé ọ̀sà iṣẹ́ kan má pa ẹran torí pé àwọn kan dá ọ àbí wọ́n ní ọlọ́ọ̀lẹ́ dẹ́jẹ́ lẹ̀ bóyá díẹ̀ ni bóyá gbogbo nǹkan tí yẹn sá máa ń pa má da ẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ fún nǹkan míì tó bẹ́lẹ̀ dá lẹ̀ fún nǹkan míì ó ṣẹ́ bọ́ tó yàtọ̀ sọ́lọ́run tí ìṣe pọ́ lọ da ẹran lọ da lọ dẹ̀jẹ̀ nǹkan lẹ̀ fún ẹ̀rí àwọn tó máa ń bọ̀gún lónìí sùn kí làwọn náà máa fi ń bọ̀gún ẹ̀jẹ̀ dábà ni wọ́n máa ń dà kalẹ̀ wọ́n tó bá wá di pé wọ́n náà wá ní nǹkan kan ṣẹlẹ̀ sí ọ wá ní ẹ̀jẹ̀ ló dà kalẹ̀ ọmọ ń ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba nìyẹn o wọ́n náà ti rí bí àwọn ológun nìyẹn o kí lèyẹn máa ń bó ọ̀nà wo lèyẹn máa ń gbà láti fi da ẹ̀jẹ̀ kalẹ̀ fọlọ́wọ́n ọba ẹ̀rí fọlọ́wọ́n ọba pa ọ́ láṣẹ kí o fàṣọ lé lọ́rọ́ ẹran fún ìmí ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run náà ni kéèyàn pa ẹran fún un tí àbí ilé wa ló lè dẹ́gẹ́lẹ̀ fún nǹkan míì tó yàtọ̀ fọ́lọ́run ìyẹn ṣẹbọ bí ẹnìkan lọ wá sọ fún ọ nísìn wípé àwọn ayé wọ́n nídìí ẹ̀jẹ̀ ó yà lọ lè da ẹ̀jẹ̀ ẹran lẹ̀ àbí ẹ̀jẹ̀ ẹdìẹ àbí ẹ̀jẹ̀ pàǹgbá ni gbogbo tí wọ́n ń pa tó wá da ẹ̀jẹ̀ rẹ kódà ẹyẹlé kí ẹ lọ lè da ni tí ìbá ti ṣe pé ọlọ́run la lè ni pé kó jẹ́ pé ó pa nǹkan èèyàn pa màlúù èèyàn pa rànkúnmí èèyàn pa àgbò èèyàn pa ìdíẹ èèyàn pa pàǹgbá torí pé èèyàn fẹ́ jẹ́ torí eléyìí òun èèyàn pa ẹran fọlọ́run náà torí pé bísímìlá náà lèyìn ó wì tí èèyàn bá fẹ́ pa náà ní bísímìlá lèyìn ó fi pa léyìn làkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òní kéèyàn ó pa nǹkan nítorí pé èèyàn rẹ ẹran èèyàn dẹ̀jẹ̀ kalẹ̀ torí pé èèyàn fẹ́ ṣe àkíkọ̀ so kí ni jáde ni pé èèyàn fẹ́ kó ọmọ jáde níjọ́ keje ìyẹn máa ń da ẹran kalẹ̀ nítorí ìyẹn máa ń dẹ̀jẹ̀ kalẹ̀ nítorí ìyẹn náà ọjọ́ méjì tẹ́lẹ̀ kẹta òun ni pé ìyẹn fẹ́ ṣe léyá nínú ọdún léyá ìyẹn dẹ ẹran kalẹ̀ ìyẹn dẹ ìyẹn pẹran ìyẹn pẹran nítorí pé ìyẹn fẹ́ ìyẹn fẹ́ fi ṣe di mẹ́ta ẹlẹ́kẹrin ni pé ìyẹn wà ní hajj ìyẹn wà ní hajj kẹ́ni ìyẹn kó wá pa ẹran láti fi so àmọ́ tó wá ti yàtọ̀ sílé yìí ìyẹn ti ń ṣe o ìyẹn ń ṣàbùsí o ò ń gbé ẹ̀tọ́ rẹ̀ fún nǹkan míì so eléyìí ní tí a gbọ́dọ̀ kíyèsí ni kọ́mọ jẹ́ pé èèyàn ọmọ lọ lè ní pé òun sin ọlọ́run tó jẹ́ pé òun sin ọlọ́run ọba mọ́ àbòsí ló kù tó ń ṣe fọ́lọ́run ọba tó ní báyìí ṣàbòsí fọ́lọ́run ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọlọ́run sì lóhun yọ̀ǹda inna Allaha la yaghfiru an yushraka bihi ló wà ní èmi àmọ́ àwọn nǹkan mi tí ẹsẹ̀ bọ́ kọ́lá tí yẹn bá kú sí rẹ̀ ọlọ́run lè forí jiyàn tó bá wu ọlọ́run ọba lúwa ní wa man yushrik billahi faqad dalla dalalan mubina olúwa ní ba'ida olúwa ní tó bá ṣe bọ́ pẹ̀lú ọlọ́run ọba ẹni yẹn ti sọnù ní ìsọnù tó jìnà yányá ṣùgbọ́n kan náà ara fil amuwal oníkéèyàn máa ṣàbòsí níbi dúkìá àbòsí tó ní í ṣe pẹ̀lú àwọn property àwọn èèyàn òun náà ni aklu amuwal an-nas bil batil kí wọ́n máa jẹ owó àwọn èèyàn níjẹ àbòsí wa hadmihim huquqahum kọ́ máa tẹ ẹ̀tọ́ wọn lójúmọ́lẹ̀ wọ́n ní eléyìí wa hadhi akthar ma yakunu fil ummal wọ́n ní eléyìí máa ń ṣẹlẹ̀ sí àwọn tó bá ń báyàn ṣẹ́ rí kò gbowó lọ́wọ́ yàn kò má ṣiṣẹ́ fún tọ̀hún télọ̀ ni ọ́ ó gbéṣẹ́ fún ọ òòrùn aṣọ rẹ̀ ọ̀rẹ́ gbowó so àbòsí lè yẹn ṣe yẹn òjọ̀ra àbáwọn tọmọ bá ń ṣẹ́ kí wọ́n bá mi kọ́lé bá mi kan páànù lé bá mi ṣe àwọn iṣẹ́ oríṣiríṣi àbí ó bá mi ṣiṣẹ́ màmá fún ọ oṣù kọ́ ọmọ ṣiṣẹ́ pọ̀ dẹ̀ mọ́ gba owó irú eléyìí àbòsí ni wọ̀lẹ̀kọ́dàm àbí afẹ́kẹ́ wọn bá mi ṣe bọ̀yí sí ẹ̀yẹn ní kébi kí ọmọ báyẹn ṣẹ́ náà ní jẹ́ bẹ́ẹ̀ mínà lẹ́dẹ̀ na láwọn tó ṣe pé wọ́n rí ọ̀nà láti dáàbò bo ara wọn níbi nǹkan yẹn yẹn ni pé tí wọn ò lè ṣe tí wọn ò lè ṣe tí wọn tí ó ṣe nǹkan yẹn tí èèyàn gbówó fún pé owó tí ní ṣe nǹkan yẹn irú yá owó lọ́wọ́ yàn ó wá dá padà fún àbí èèyàn jòkó láti mọ gbáwọn èèyàn lójú kọ́ mọ gbóró wọn lọ́nà àìtọ́ tí ọlọ́wọ́n bá ń sọ fún wa nínú Al-Qur'an Suratul Baqara àyà one fifty eight one eighty eight olúwa bá ní a'udhu billahi minash shaitani rajim la ta'kulu amwalakum bainakum bil batili ni ẹ má máa jẹ ara yín lọ́nà àbòsí máa lọ́nà àbàjẹ́ ògbówó lówó ọ̀dá padà ó yáwó ọ̀dá padà oníkọ báwọn iṣẹ́ ògbówó òṣè sọ àbòsí lélẹ́yìí àbí kí o tiẹ̀ jòkó kalẹ̀ kò mọ ní káwọn èèyàn kàmọ́ wá ṣe nǹkan lọ́dọ̀ rẹ wọn ni wọ́n ń wuṣẹ́ fáwọn èèyàn akọlọ̀ wọn lè nọ́ọ̀sì bàtẹ̀l mo máa ń wuṣẹ́ mo máa ń sọ pé ní tí ò bá ṣẹlẹ̀ sí wọn lọ́jọ́ ọ̀la kàmọ́ gbé bọ̀ wá oúnjẹ òun ṣe jálàbí gbúrú eléyìí akọlọ̀ wọn lè nọ́ọ̀sì bàtẹ̀l yẹn ń gbowó àwọn èèyàn lọ́nà àbòsí ni wọ̀tẹ́dùlù bí ilẹ̀ hukam tó wà di pé padà wá kúra yín lọ sọ́dọ̀ adájọ́ tẹ́mọ̀ ṣe fanfà tẹ́mọ̀ jàlérí rẹ̀ lóra ní kò dáa ìtàkùlù fariqan min amwalin nasi bil ismi wa antum ta'lamun wọn ni káwọn kan wá jẹ owó àwọn kan ní ìjẹ àbùsí ní ìjẹ ẹ̀ṣẹ̀ tó ṣe pé òǹkàlùkù sí ni ẹ̀yin náà sì mà wípé ah, ọ̀nà tó ń gbà jẹ nǹkan yìí kò dáa àbí ọ̀nà wo ni ìyẹn tó mọ̀ ń gbà wá ìmọ̀ mú dúkìá àwọn èèyàn ìmọ̀ jẹ ìmọ̀ ṣàbòsí fáwọn ẹbí dúkìá wọn wọ́n lè bákùtù náà sí àṣíyá àwùn kí wọ́n máa ṣàbòsí fún wọn níbi àwọn nǹkan wọn ẹ̀tọ́ wọn ẹ̀tọ́ tó yẹ kó o ṣe wọ́n mọ̀ ṣe ọ yẹ kó wọ kíláàsì lásìkò kọlọ̀ lè kó àwọn èèyàn ò ní kọ́ wọn àbí kó tiẹ̀ mọ́ lọ irú eléyìí àbòsí náà ní í jẹ́ àbí àtàláàrùbù wọn tanqis fil qil wal mizan abul wazn gbogbo àwọn tó máa ń wọn ìyìn tí ò tó sùnwọ̀n yẹn ká máa dínkù o tí ò tó sùnwọ̀n tí yẹn fẹ́ nwa ní ká máa wọ̀n fún yẹn ká sì gba owó tó pé fáwọn èèyàn ni àwọn tó ń tepo àtàwọn tó ń ta oríṣiríṣi àwọn ní petrol ká máa dílítà kù ká dílítà kù gbogbo eléyìí àbòsí ni ìjẹ owó àwọn èèyàn ní jẹ àbòsí ni ìjẹ dúkìá àwọn èèyàn lọ́nà tí ò dáa ni ṣùgbọ́n lọ́wọ́ máa sọ báyìí pé wọ́n ló ń lè fífín ló wà ní ìbínú ọlọ́run yóò bá àwọn tí wọ́n máa ń wọn ò sùn tí wọ́n alladhina إذا iktalu على الناس nas àwọn tó ṣe pé nígbà táwọn bá ń wọn lọ́dọ̀ àwọn èèyàn yastawfun wọn wọn pé kó pé wọn wọ́n idha kaluhum aw wazanuhum táwọn bá wá ń wọn fáwọn èèyàn pẹ̀lú òṣùwọ̀n igbá àbúṣùwọ̀n irin òṣùwọ̀n scale yukhsirun wọ́n sì dínkù so àbòsí lélẹ́yìí náà tí olúwọba tí kò fẹ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ta nǹkan òṣùwọ̀n lọ́wọ́ ní ẹ bá olúwa ń sọnù sọ́rọ́tù ṣọ́ara ayà wọn 83 pé wala tabkhasu an-nasa ashya'ahum wala ta'thaw fil ardi mufsidin olúwa ni ẹ má máa dí nǹkan àwọn èèyàn kù mọ́ ẹ̀tọ́ àwọn èèyàn tí wọ́n ní lọ́dọ̀ yín ẹ má dí ipò mọ́ wala ta'thaw fil ardi mufsidin ẹ má ṣèbàjẹ́ sí orílẹ̀ ayé mọ́ sọlẹ́yìn òun náà ni volmo fi amwalin nas kí wọ́n máa ṣàbòsí pẹ̀lú dúkìá àwọn èèyàn owó wọn dúkìá wọn kọ́ ọmọ gbà lọ́nà àìtọ́ sólúwọba kò fẹ́ eléyìí sódú ẹ̀ náà ni àwọn tó máa ń jalè àwọn olè tó máa ń jalè káàkiri gbogbo eléyìí à ń dáyàn lọ́nà àlọ́lẹ̀ ń jiyàn gbé àbòsí tó lọ́wọ́ bọ̀ fẹ́ ni tí ọlọ́wọ́ bá máa ń torí rẹ̀ páyàn rún sódú àkàrà zulmul arad kí o tó máa lọ lè ṣàbòsí fún yàn níbi ìjẹ́ ọmọlúwàbí rẹ̀ dignity yàn èèyàn máa ń ṣàbòsí fún ìjọmọlúàbí èèyàn báwo ni ẹ ṣe máa ń wá òun náà ni ẹ̀tìdá ala a'radi nas òun ni kíyàn máa lọ lè kọjá àlà kí o transpass kọjá àlà lórí right ọmọ ẹ̀dẹ́ ènìyàn so wọ́n ti hákẹ́ hurmatihim kọ máa fa àpọ́nlé wọn ya wọ́n ni kíyàn máa búyàn ní ìbú àbòsí ẹni ẹni tí ó ṣe ọ̀pọ̀ máa bú ẹni tí ó ṣe ọkọ̀ wọn fi ṣe yẹ̀yẹ́ so àbòsínú kò gbàǹkó ní nǹkan nítorí pé mọ̀ pé kò lágbára tó ọ sílé yìí àbòsí ni àbí kí o ti ẹ̀mọ́ parọ́ mọ́yàn kò pògùn sòsò kò ní onízìnà ni ó ṣàbòsí fún tí ò ṣe zìnà so ọmọlúàbí rẹ̀ ó ti ṣàbòsí fún ọmọlúàbí rẹ̀ níjẹba wọn so àbí kí o ti kí ọpa irọ́ tí yóò ṣe mọ́yàn bákan àtọ́ àánú fi ansáàdì náà ara ìṣe àbòsí fún ọmọlúàbí yàn ó ní kí ọmọ fẹnu gún ẹbí yàn kan kó mọ bú ìran wọn kó mọ bú fámìlì wọn tí àwọn ẹ̀yàn ọmọ ìrántíran ẹ̀yàn ọmọ ìlúkìlú ẹ̀yàn ọmọ elédèkéde tó gbúrú àwọn èèyàn tí èèyàn bá ń sọ bẹ́ẹ̀ èèyàn ń ṣàbùsí fún ìjẹ́ ọmọlúàbí àwọn èèyàn nìyẹn tó bá kan náà kọ́ọ̀vùl mọ́sánẹ́t wẹ̀lmọ́sínìn kí ọmọ parọ́ zìnà máa ń yàn pé ó sì fi ń lọ onízìnà ni bóyá ọkùnrin ni pé ó tó zìnà rẹ̀ ọ̀dà bóyá obìnrin náà ló ń sọ pé fún pé zìnà rẹ̀ ọ̀dà sórí àbùsí ló ṣe fúrú àwọn èèyàn bó ṣe sọ bẹ́ẹ̀ fún mi àbòsí ni kọ́ọ̀bù èèyàn ṣàbòsí fẹ́ nìyẹn torí pé n tí ò ṣe náà lèèyàn parọ́ máa so irú yẹn náà bákan náà zulmu fìlìjà yìí kéèyàn máa ṣàbòsí pẹ̀lú iyì wàhùwà àyìnyẹ̀kùn wàhùwà àyìnyẹ̀kùn bí àyìnyẹ̀tẹ̀kìdà lùmọ́rì ìjà àwù wàsílẹ̀ tán lértẹ̀kọ́ ìlà mọ́nsibí láyẹ̀ tàṣíkùhù wọn ni kéèyàn ó lo pé èèyàn pọ́pùlà èèyàn gbajúmọ̀ kó wá lò láti máa fi lọ lè fi dé ipò tí ò lẹ́tọ̀ọ́ sí ọ àbùsí ni irú yẹn náà jẹ́ bí alápèjúwe oyè kan ń bẹ tó ṣe pé àwọn kan náà máa ń jẹ àwọn ìdílé kan náà máa ń jẹ àwọn torí pé wọ́n wá ní owó èyí sì ṣe ara wọn ọ̀dọ̀mọ̀pọ̀ kì í ṣe ìdílé wọn ara tó fi qualify fún wọn ni kò jẹ́ ìdílé wọn kò wá torí pé olówó àbò nípò kò wá lọ lè lọ lè gba nǹkan yẹn ní tipá pé wá lókè lọ lè gbà á sórí ó ṣàbòsí fáwọn tí wọ́n ní ẹ̀tọ́ wọn nìyẹn sórí eléyìí náà àbòsí tí ọlọ́run ọba ọ̀fẹ́ ni òun náà pè ní volumu fil jà òun náà ni kí wọ́n máa fi àbòsí kí wọ́n máa fi kí wọ́n máa fi yìí kí wọ́n máa fi ṣe àbòsí fún àwọn èèyàn kò dáa kò dáa ṣùgbọ́n kan náà volumu lil ibad fi dinihim kí wọ́n máa ṣàbòsí fáwọn èèyàn níbi ẹ̀sìn kó mọ bù wọ́n sí kó mọ ṣàbòsí fún wọn níbi ẹ̀sìn bóòlù yẹn ṣe mọ ṣàbòsí fún àwọn yẹn níbi ẹ̀sìn òun náà ni à ń yẹ tasababa fi sarfi nas anil haq ní kó jẹ pé ìwọ ló jẹ́ sábàbí táwọn èèyàn fi rí òdodo òdodo ẹ̀sìn wọ́n mọ tako al-Qur'an ni wọ́n mọ tako sunna nabi ni gbogbo ìjòkó jẹ́ tó bá gbé kalẹ̀ pọ̀ fẹ́ ṣe wá sí báyìí sunna ló tako ìlànà nabi ló tako àwọn onísunna ló wá bú so irú eléyìí súnà lọ́wọ́ takò ní gbogbo ìfẹ̀mí ayé tí ẹ́ so àbòsí ló ń ti fẹ́ sìn ọlọ́run àbòsí ń ti fẹ́ sìn ọlọ́run so àfi tí nǹkan tó ń takò yẹn tí ìbá ṣe súnà tí kì í ṣẹ̀sìn náà ló fi ní jálábòsí so eléyìí náà wà bẹ́ẹ̀ náà àwọn àbòsí tó ga jù tó ṣe pé ọlọ́run bò kì í yọ̀ǹda yàn lérí rẹ̀ àbí kó jẹ́ pé n tó bá ti clear sáwọn èèyàn nípa ọ̀rọ̀ ẹ̀sìn ìwọ wà láti wá dàrú ni wọ́n wá dàrú ọmọ pàdé ẹni tó ṣe pé irọ́ ní fi ń ṣe dáhàwà ní fi ń ṣe náà ni yóò mọ̀ ní òṣèlẹ̀ ẹ̀ ìmọ̀ parọ́mọ́lọ́run wọn parọ́mọ́ ànábì òun náà pè ní alqawlu ala so ẹ̀sìn tí ò sínú ẹ̀sìn ọlọ́run kí n so àbí kó jẹ́ pé wọ́n lọ́mọ jẹ́ káwọn èèyàn máa kọ ìlànà ẹ̀ṣẹ̀ níta èèyàn ti ń já ó pò ń bẹ̀ ni nǹkanwò tí fáwọn èèyàn ẹ̀rí kó jẹ́ pé àwọn èèyàn tí wọ́n fẹ́ máa jí láti fẹ́ máa kírun àṣùbà wọn lọ́mọ wá sọ fáwọn èèyàn pé ìyẹn lè sùn lẹ́yìn àṣùbà tó bá ti jẹ sàárì tán fún ìgbà tó bá jí náà ni kò tó mọ káṣùbà rẹ̀ wàláhì òun sàbòsí fáwọn èèyàn ni òun sàbòsí fáwọn èèyàn ni torí pé kí ni èrí tó mú wá gan èrí yẹn ò ẹ̀wọ̀n olùjọ́ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ àwọn èrí pátipàti tó máa mú wá ẹni tó pè àwọn èèyàn síbi ká máa ṣerú nǹkan báwọn wá lóun léèrè tóun fẹ́ mú wá wà lè ka hadith anabi hadith tó ṣe pé ìgbà tí anabi fẹ́ sùn tí wọ́n lọ sí wọ́n kọ́ lọ sí ogun ojú ogun ni wọ́n ló fi rẹ àwọn ẹ̀hún kọ́wọ́ àkọ́kọ́ o wọ́n ló fi rẹ àwọn àwọn arìn lóru làwọn ọ̀pẹ́ á ah, jẹ́ káwọn sinmi síbí gbàtà fẹ́ sinmi wọ́n tọ́wọ́ pé yìí sí ojú oorun ò kùn wá kílẹ̀ tó mọ́ báyìí kátùbà tó tó sí àti ní sùn gbàgbé so anabi tó wá sọ fún Bilal pé wọ Bilal kò jí wa bilal ní òun ò ní fi tẹ̀mítẹ̀mí sùn tó so òun ó jí yín so ọlọ́run wá fẹ́ ìwọ̀n bá lè jí mọ́ ló fi di pé ilẹ̀ òun yọ so kọ́ wá jẹ pé ìrìnlẹ̀ yóò máa fi sẹ̀rí pé tó bá ti jẹ sàrì tán sùn ìgbà tó bá jí ni kó tó máa kásùbà sẹ̀rí pé nìyẹn ń ṣàbùsí fáwọn aláìmọ̀kan ni so bí àwọn aláìmọ̀kan yẹn bá gbẹ̀ṣẹ̀ ìwọ tó ń pè àwọn èèyàn sí di àìdá kán máa pẹ́ kán tó máa kírun yẹn ìwọ náà ó ní ẹsẹ̀ ó lẹ́sẹ̀ pọ́n sábòsí ẹ̀sìn fáwọn èèyàn ṣògbúrú eléyìí òun náà ni a gbọ́dọ̀ mọ̀ pé nǹkan tí kò dáa ni káwọn èèyàn mi yẹn gbọ́dọ̀ jìnnà sí àbí kí ọmọ ṣe lẹ́tọ̀ọ́ fáwọn èèyàn ní tó jẹ́ kúfúrú tó jẹ́ ṣíríkù kí ọmọ tó wà yẹn pé ẹ mọ́ dáhùn ẹ mọ́ ṣe tó ti jẹ́ pé ẹ bọ́ ni kó pé pé bọ́ ni bí lápòjú ẹni ìsìnkẹ́ ọ̀sán fún yàn pé ẹ mọ́ de nǹkan mọ́ra mọ́ ẹ mọ́ de nǹkan mọ́ra kẹ́nìkan ni ẹ mọ́ de ẹmọ́dé tánàbísì ní pé ẹmọ́dé nǹkan mọ́ra fún ìṣọ́ra ẹmọ́dé oúnjẹ ẹmọ́dé pàró ẹmọ́sùn òka ìṣọ́ra mọ́ra kẹ́nìkan wá ní ẹmọ́dé ẹni ń sàbòsí fáwọn aláìmọ̀ kan ń pè wọ́n sí ẹbọ òun ló sì ní ìbálẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run ọba so eléyìí náà ni ibi tí a dúró sí nípa àwọn oríṣiríṣi àwọn àbòsí ọ̀nà táwọn èèyàn ń gbà ṣàbòsí òun náà ni àti mú wáyé àbòsí kí wọ́n ṣàbòsí fọ́lọ́run ló ga jù bákan náà kí wọ́n fún àwọn èèyàn níbi dúkìá wọn bákan náà kí wọ́n ṣàbùsí pẹ̀lú iyì kí wọ́n ṣàbùsí nípa ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo eléyìí ní ti ọlọ́run ọba tí kò nífẹ̀ẹ́ sí ni ṣùkà jìnnà sí àbùsí kọ́lọ́run kí ọmọ ṣe wá ní alábòsí gbọ́n tó bá ṣàbùsí ènìyàn lórí ọ̀nà ọlọ́run ọba o ìwà burúkú tí ẹ̀ gbọ́dọ̀ jìnnà sí ni kọ́lọ́run mọ́ṣà lè wà jìnnà sí àbùsí sí wàá bẹ́ lọ́run ọba fún ẹni tí ó ṣe onígbọ̀wọ́ rẹ̀ ètò tí a mú wá ní òní kọ́lọ́run kọ́mọ́ṣà bá wa ṣe dáadáa fún ẹrú ọlọ́run yìí o wá ṣẹlẹ̀ sàn olóore kọ́lá àjọkà oṣù rẹ̀ tó fún àti abáfẹ́ pè sí ẹ̀yìn ètò fún ìbéèrè uh, zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine abdulfatah sọ̀rọ̀ mi ló ń dágbére pé subhanakallahu wa hamdik wa ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.